والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ ní ọ̀dọ̀ náà ọba مسلمي ọba tí ó kó tó di pé adáyé ìlọ́lọ́run ti kádàrà pa àmọ́ jẹ́ mùsùlùmí torí kádàrà ọ̀sìn ọ̀sáájú dídẹ̀dà anábìlọ́lọ́run ti kọ kádàrà yín fifty thousand years kọ́lọ́run tó dá sábà tilẹ̀ níjọ yìí ni wọ́n ti kọ pé mi àti àmọ́ jẹ́ mùsùlùmí abẹ́lọ́run bá ọlọ́mọ mu àkó bẹ̀rẹ̀ gbogbo àwọn tí ó sí ilé ọlọ́mọ sábà àwọn náà bọ̀ àwọn tí wọ́n ti sá lọ ọlọ́mọ bá darí wọn padà àrídẹ́tù wákòtò rọ́tùhà wàhùnmùhà apostasy ìkúrò nínú ẹ̀sìn kéèyàn ó gbóhùn sí islam mọ́ tá a bá ń pẹ́ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn islam ní jẹ́sìn al-islam islam dínú náà ẹ̀sìn ọlọ́run ọba aláàni dínú al gbogbo àwọn anábìyà ọlọ́run islam ní gbogbo wọn ṣe nítorí pé ọlọ́run ọba ọ̀dá gbogbo wa fún kankan islam ló torí ẹ̀ dá wa torí islam ló fi dá wa ọlọ́run bá ń sọ ní al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitani rajim chapter twenty four verse one fifteen ọlọ́run bá ní a'udhu billahi minash shaitani rajim afahasibtum annama khalaqnakum abatha wa anna. إنكم إلينا لا ترجعون ọlọ́wọ́n bá ní sí ẹ̀rọ ní ipe àdá yín fún eré kẹ̀kẹ́ máa jẹ kẹ́ máa mú kẹ́ máa rẹ́rìn kẹ́kẹ́ máa lọ kẹ́ máa bọ̀ wa annakum ilayna la turja'un sẹ́ẹ̀rù pé ẹni padà wá sọ́dọ̀ àwọn ọlọ́wọ́n bá máa ẹ gbàgbé ilé mi ọlọ́wọ́n ní sẹ́ẹ̀ gbàgbé ilé mi níbo nílé wa jẹ́ máa ọ̀dọ̀ ọlọ́wọ́n bá wà ọlọ́run tó fọlá èmi oníwàmà ọ̀làkínà sàmáà sọ́mọ̀tẹ́wẹ̀ ọlọ́run ló wọn ọ̀dà lásán àti gbogbo tó wà ń bẹ̀ wọ́n àrùdọ̀ ilẹ̀ àti gbogbo tó wà ń bẹ̀ wọ́n máa bẹ iná wọn máa àti tí ń bẹ láàrin ilẹ̀ àti sánmà láàbí nítorí ọlọ́run ní kì ṣe pé òun rí nǹkan ṣe lòun á bẹ̀rẹ̀ sí máa dá sánmà òun dálẹ̀ lòun kó góòjì síbi àti pẹtrol òun wá dẹ́yìn ẹ̀dá oṣù mẹ́sàn-án nù yá yín ẹran ń bímọ ẹja ń bímọ àwọn kòkòrò ń bímọ gbogbo ìdarí ayé bí ṣe lọ tí ń bọ̀ nì láì bí kọ́wádé pé ọwọ́ òun ò di ilẹ̀ lòun fi ń ṣerú ẹ̀ ọlọ́ọ̀ni kò rí bẹ́ẹ̀ òun determine òun sì serious lérí tóun ṣe yẹ nígbà ọlọ́run ò ṣeré òun ò sì dá wa fún eré kí ló wá dá wa fún ó tún sọ nínú chapter fifty one verse fifty one adariyat alọ́wọ́n bá ní wọ́n máa khalaqtu al-jinna àwọn àlìjánu ìdáwọn lásán wal insa àtọ́mẹ̀yàn illa liya'budun torí ẹ̀sìn kan lè máa sìn mí ni mo ṣe dá àlìjánu àti èèyàn ọlọ́run yọ àwọn méjèèjì kúrò nínú àwọn tó dá kò dákọ̀ àgùntàn kò torí àwa làwa ń jẹja àwa làwa ń jẹran àwa là ń lo atẹ́gùn àwa là ń lo òrùn àwa là ń lo gbogbo ntọ́lọ́ndá ẹṣin àwa là ń gùn ntọ́wà nulẹ̀ ntọ́wà lókè ọlọ́wọ́n ọ̀dà kọ̀ kankan ní gbogbo ntọ́dá lẹ́yìn èèyàn àtàlìjọ́nù. ọlọ́run la wọ́n lẹ́nu kúránì sí pé ẹ̀sìn látòrí ọ̀dà ọ tọ́ ti jí tọ́ ti sin lọ́hùn kó wúlò lérí ibẹ̀ wọ́n àtàgùn tàbákan náà wọ́n àtẹ̀ra bákan náà ni wọ́n àtẹ̀já bákan náà ni sèdétọ̀ ń jẹun kò sí àtọ̀ láàrin ẹ̀ méjèèjì wal islam aqidatun ilaiyatun ibadatun ma'akulatun mu'amalatun tayyiba islam wáyé tẹ́yẹ ṣe kúrò ní islam kí ló dé tó fẹ́ kúrò ní islam ọ̀fẹ́ kúrò ní àlàáfíà ọ̀fẹ́ lọ́lẹ̀ bọ́sínú dààmú ni téèyàn bá ti fi islam lẹ̀ ó ti kú inú àlàáfíà ó ti lọ lè wọnú ìdààmú ni nítorí pé àdìọ́kàn islam òun ló lálàáfíà jù wá ìlàhùn kún ìlàhùn wáhid láìlà ìlàhùn rahman rahim ọ̀kan lọ́lọ́hùn ọ̀kan òun náà là á máa ń pè gbogbo ẹ̀sìn mi tó yàtọ̀ sí islam ọlọ́run ọba wọn méjì ńgbà mí mẹ́ta ńgbà mí kò níye ńgbà mí tọ́ba sin ọba tálátá tí ọba dáhùn yóò tó lọ sí ọ̀dọ̀ Ṣàngó bẹ́yìn ọba tó lójútu tó tó lọ́dọ̀ ọya bí ọba lójútu ẹni pé mẹ́ta lọ́kan ta lọ́lọ́run náà mẹ́tẹ̀ẹ̀ta ta ń dá yín wọn ta ń dá wọn. ìbálò mùsùlùmí ló tá a bá ń lo tó wà nú ẹ̀sìn nígbà wá kú láàrin àwọn yẹn dáadáa ọwọ́ lọ lè bọ́ sáàrin àwọn yẹn tí ò dáa torí ọlọ́run bá sì là á mọ́lẹ̀ ó ń kìlọ̀ ọlọ́ni wa máa yẹ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí islam dínà téèyàn bá lè ṣe ẹ̀sìn mi yàtọ̀ sí islam tó bá sì rìn lọ lè gbẹ̀sìn mi fọláyín yóò kú bàdà mi ni ọlọ́run bá ní gbogbo tó bá rí kó fi sìn èmi ọlọ́run nígbà lọ́wọ́ wọ́n wọ fi áfíra tó bá wá dọ̀run mílẹ̀ lè kọ́ sírí yóò wà nínú àwọn èèyàn tí wọ́n ṣòfò chapter three verse eighty five ìbẹ̀rẹ̀ náà ti là á mọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi ọlọ́run wo gbogbo ẹ̀sìn tó wà láyé ọwọ́ muslim ọwọ́ apìtì sọ́dọ̀ rẹ̀ ipò islam nìkan lẹ́sìn mi iná dínà ẹ̀sìn ìdàlọ́ allah al-islam islam you are reading quran chapter three verse nineteen ìtumọ̀ ẹni pé ọlọ́run ọ̀lẹ́sìn mi to recognize ma lẹ́yìn kíni lẹ́yìn islam ẹ mà yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run tó wá kì wá lọ ẹ̀gbọ́n tó wí ó ní yá ayyuha alladhina amanu ọlẹ́yìn lẹ́yìn olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqati ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run kú ní mùsùlùmí òdodo ari eléyìí nínú chapter three verse one oh two ayàtà kàyí gbogbo ẹ̀ tí jó yé wa pé àtìmọ́bí à ń lọ ẹ̀sìn islam lọ́dà jù ọlọ́run ló sì lẹ̀sìn náà ó sì lẹ́ni tó bá sì sìn mí òun nígbà tó ṣe kọ́dà òfò ni ó ṣe lọ́rùn àwọn afẹ́ kọ́ mi ṣòfò ọ̀fẹ́ kí ìyàwó rẹ̀ ṣòfò ọ̀fẹ́ kí ẹbí rẹ̀ ṣòfò ọwọ́ ara ẹgbẹ́ lẹ́hún múra ọwọ́ ọlọ́run ti gbẹ̀sìn mí ọlọ́run ti là á mọ́lẹ̀ ọlọ́run ṣe parọ́ kì í ṣe nǹkan àwàdà o kì í ṣe déyàn máa jòkó lẹ̀ jẹ́ máa pé ẹ ẹ first born mi ni ẹ àwọn ti ṣe Islam mọ́ báwọn ṣe wà yẹn wọ́n ti ń di ẹlẹ́sìn mi ọ̀wọ́n rẹ́rìn wọ́n lọ́mọ rẹ̀ ó ṣòfò wọ́n rẹ́rìn wọ́n ní ìyàwó rẹ̀ ó ṣòfò wọ́n rẹ́rìn wọ́n lẹ́bi rẹ̀ kan fẹ́ ṣòfò ọ̀wá filẹ̀ tọ́wọ́ bá lọ skul gbogbo ẹbí náà pélé lérí tọ́wọ́ bá lọ yunifásitì tó sì ní ọgbọ́n gbogbo ara náà pélé lérí bẹ́ẹ̀ni bàbá ti sẹ̀sìn nínú yín má àfikẹ́ pélé lérí ẹ ṣe prayer meeting ẹ ṣe family meeting ẹ̀yin màá yá mi nínú Islam gbogbo ẹ̀sìn tó kù kèfèrí ni Allah sọ pé ma yawaddu alladhina kafaru min ahlil kitabi wala lil mushrikin ọlọ́wọ́n bá àwọn tá a fún tíra síwájú Jew and Christians àtàwọn abọ́gibọ̀pẹ̀ wọn ò fẹ́ ayunazila aleikum min khairin min rabbikum wọn ò kí orí ọ̀tẹ̀ yìí lọ́wọ́ níbi wọn ètì yìí dé aláàlú sọ bẹ́ẹ̀ ọlọ́run yóò yé wa pé àwa ni mùsùlùmí àwa ni tòun àwọn méjèèjì wọn yìí ṣe tọlọ́hún kọ́dà wọn yìí sọ̀rọ̀ wa ọlọ́run sọ nínú alukur'an ó ní laqad kafara alladhina qalu inna Allaha huwal masih àwọn tí wọ́n ń pe masih anabi isa ní ọlọ́run ọlọ́run ní kèfèrí làwọn al-islam dínú alami ẹjá lọ lè má pè ẹ̀sìn wa yìí kì í nìkan wọn náà sí ọlọ́run náà sí gbogbo àgbáńláyé aláǹsọ inú Quran ó ní wa ma arsalna illa kaffatan linnas ọlọ́wọ́n bá ní ara ànábì sí yí ara ànábì sí yí nìkan àfi kó jẹ́ gbogbo ìrẹ́ ìyá tó ti wà lérí ilẹ̀ ìlara ànábì sí àwọn ànábì ọlọ́wọ́n bá kọ̀ọ̀kan àwọn ọmọ Israẹli wọn rán wọn sí àwọn àjọ wọn àwọn ẹbí wọn kódà àwọn èmi ń bẹ tí wọn wọn ránṣẹ́ nìkankan nígbà ń jẹ́ ànábì nìkan náà ní yàrá ẹ̀ ń jẹ́ ànábì kò jẹ́ rasul kò jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọlọ́ba ní amánàbíwá Muhammad sàlsàlà gbogbo ayé lára sí ẹnì kan gbọ́dọ̀ sọ pé òun tòun òun ò ní tẹ̀lé bashiran wa nadhira ọlọ́run ọba ní yóò máa fún yín ní ròdùnú pé wà ní Janna yóò sì máa kìlọ̀ ọ́ iná fún yín ipe ẹ wò ná tẹ ẹ bá lè tẹ̀lé sìn tó mú ọ àyà yìí wọn wà ní chapter thirty four verse twenty eight ìtì ọlọ́run dúrà láti sọ fún wa ni pé ẹnìkan ò gbọ́dọ̀ ṣẹ̀sìn mí lẹ́yìn ẹ̀sìn tí Muhammad mú wa wáyé tí wọ́n mùsùlùmí táwọn akàwé táwọn apé ọmọ rẹ tó fẹ́ lọlé ọkọ tó fẹ́ lè fẹ́ lẹ́sìn mi pé ó free ó free now freedom of religion aláàní prophet Muhammad kan lòun rán sí gbogbo ayé linas àwọn anabi ọlọ́wọ́ bá ti lọ prophet muhammad ló kù ọlọ́wọ́ bá tó sọ láàyè mi ó ní wa ma arsalnaka illa rahmatan lil alamin mọ́ra ìwọ muhammad kọ́ ọ ma jáàánú fún gbogbo àgbáńlá yìí chapter twenty one verse one oh seven to one oh seven na ìbẹ̀rẹ̀ náà ti ń sọ eléyìí. anabi sọ sálà ń jọ anabi ní ẹ̀yin jọ mi wàlẹ́dì nafsi muhammad bìyẹ́dì mo fi ọlọ́run ọba tẹ́mi muhammad bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra la yasma'u bi ahadun min hadhihi al-umma ẹnìkan ò ní gbọ́ mẹ́sẹ̀gì mi nínú àwọn gbogbo ẹni tó kù láyé báyìí yahudi yun júù lọ́jẹ́ ni o yahudi wala nasarani yun kristian ló pera rẹ̀ o nasara thumma yamut kọ́ wa kú walam yu'min billadhi ursiltu bi kọ́ wa gbanti wọ́n rán mi kọ́ gbá kọ́ gbá gbọ́ illa kana min ashabin nar àfikọ́ dọ̀ọ́ ma náà àlìkìyà àdìsí wọn wà lọ́dọ̀ Imam Muslim ẹni tí o bá ti gba mẹ́sẹ̀jì ànábì kí ni ànábì pé tí o wá fẹ́ kí o rẹ̀ wọ̀ o wọ́n fẹ́ kí ìyàwó rẹ̀ wọ̀ bẹ̀ tó wá yà lólẹ̀ tí wọ́n sọ pé ẹ̀sìn ìyá àwọn ẹ̀sìn bàbá àwọn tọmọ wa dé tó láti polytechnic láti yunifásitì tí wọ́n ń pè òun ti change ẹ̀sìn ọmọ rẹ̀ ti kú lọ́mọ àlìjánná bọ́bá ti kú lè wọ̀ náà ni ẹ̀ ṣètò pàdé mọ́ bọ́bá jẹ́ pé wọ́n lọ́wọ́ ayanú lẹ̀ tó fi wá di ẹlẹ́sìn míì tó fi change ẹ̀sìn ajẹ́ pé ẹ̀ẹ́dọ̀ wọbẹ̀ ni torí àmánà ní lọ́rùn rẹ̀ kọ́ tọ́jú ẹ̀ kì í ṣe wọ́n ní kó fún lóúnjẹ nìkan wọ́n ní kó mú tẹríba fọlọ́hún kó máa sin ọlọ́hún kó gba aládá lérí ẹ̀ tó bá ti wá yà sí òun lè jìyà nítorí ẹ̀. ẹ̀wọ̀n ya mi nínú ẹ̀sìn wa gbogbo àwọn anábì ọlọ́run ọba pátápátá àwọn tọ́pọ̀ jù wọ́n wá látàdọ̀ àwọn ọmọ Israel wọ́n wá rò pé last prophet òjíṣẹ́ ọlọ́run ọba tí ó gbẹ̀yìn wọ́n rò pé lára àwọn náà ni ó ti wá ní bá gbọ́dọ̀ pé lọ́dọ̀ àwọn Arabu tí wọ́n ń sin ẹran lọ́dọ̀ àwọn Arabu nínú ilẹ̀ desert tí ò sí nǹkan kan mẹ́ ọ̀dọ̀ wọn last prophet jáde ya'rifunahu ọlọ́run bá ní wọ́n mọ̀ kama ya'rifuna abna'ahum bí wọ́n ṣe dá àwọn ọmọ wọn mà lọ́kọ̀ọ̀kan tí wọ́n yé si ọmọ wọn tí wọ́n bí tí wọ́n yé si ìmúṣẹ́ra wọn bẹ́ẹ̀ náà ni wọ́n dá wọn lójú pé Muhammad is the messenger of Allah ọlọ́run náà má lè bẹ́ẹ̀ àmọ́ pé nígbà tí o ti jáde lọ́dọ̀ wa ànígbà ìtọ́fà tí àwọn ará àdúgbò èkó fi lọ lọ́tọ̀ tí wọ́n fi ní ẹ̀sìn àgbélẹ̀rọ tí wọ́n ń pè lẹ́sìn anábì yẹ́sà yẹn làwọn máa ṣe àwọn oníbà ń ṣe Islam àwọn èèyàn wa tí wọ́n á ṣòwò níbí láti Mali látàwọn àdúmí gbé àwọn ọmọ Islam dé àwọn táwọn alẹ́ Yorùbá alihamudulila arípẹ́lẹ́ ìdájú sàgbó lọ ilé ìdájú ọya lọ abẹ̀rẹ̀ ṣíṣe àwọn apá kejì àwọn ìbò ni wọ́n gbé christianity wa nígbà tí àwọn dé wọ́n gbé ọ̀làjú dé wọ́n gbé ìwé dé wípé gbàwé kó di kèfèrí bọ̀làjú kó di kèfèrí ó sì yí ọkọ rẹ padà kúrò ní ishaq yọmọdé isaac kúrò ní ibrahim wọn ló kọ mí tí wọn ń pè ò ní jẹ mùsùlùmí mọ́ gba ayé kó ju ọ̀run nù làwọn baba wa ń jọ ni wọn fi máa ń sọ fún àwọn ọmọ wọn pé lọ́ọ̀lẹ́ eroko kọ́ọ̀lẹ́ kọ́sẹ́ bọ́ọ̀ wọn fẹ́ ta ọ̀run wọn kí wọ́n fẹ́ ra ayé àmọ́ alihamudulilayi gbogbo nǹkan ti lójú tó sí ọmọ òní kàwé sí kí ẹ̀rọ má bà wá lópin ìgbà tá a bá ti mójútó pẹ̀lú ẹ̀sìn wa ẹ̀yin ọmọ ìyá mi àrídàtú ẹ̀ẹ̀rí kápò ní ẹ̀sìn yìí yíyà rújú ọ̀hánì islam ní kéèyàn dágbére fún islam wípé mo ò ṣe islam máa o bóyá pẹ̀lú àdìọ́kàn rẹ̀ tó ní àbí pẹ̀lú ọ̀rọ̀ tó sọ àbí pẹ̀lú iṣẹ́ tí ń ṣe imma bi'tiqad aw biqawlin aw bi fi'lin gẹ́gẹ́ bí kéèyàn fèrè kalẹ̀ fórìṣà ẹni bá ti fèrè kalẹ̀ fórìṣà onítọ̀hún kò jẹ́ mùsùlùmí má gbogbo ẹni tí ọba ti ní àdìọ́kàn yí pé kíní kan tún bẹ nínú tọ́lọ̀ ń dá tó lè múni lówó tó lè múni lọ́lá tó lè sọ̀yàn dèèyàn tó lè pani tó lè yéni tó lè já máa bẹ tó lè fi alọ́kà balẹ̀ yàtọ̀ sí Allah tó dá gbogbo nǹkan kò jẹ́ mùsùlùmí wa nítorí ẹni tí ń ṣe kíní yọ ọlọ́run níbo tí wàá ní kì í sòun definitely ọ̀ jẹ́rú fún mọ́nà nìyẹn ọlọ́wọ́n bá aláǹsọ ní Quran òní kulma yarzuqukum minas sama ọlọ́wọ́n bá ní ta ní mú omi wá fún yín láti sámà òjò lóṣù yìí jẹ̀má ta ló fẹ́ rọ omi léwa lérìsì Ṣàngó ni Ọya ni Jésù ni sehu ni aljanu ni malayika ni no Allah ọlọ́run ní ẹ̀yin kèfèrí ta ni mú omi wá látòkè sámà wal ard ta ni mú bẹtúrò jáde láti inú rẹ̀ ta ni mú irúgbìn jáde láti inú rẹ̀ amma yamliku sam'a talo da etí yín wal absara talo da ojú yín wa man yukhriju al-hayya min al-mayyit tani máa ń yọ alààyè kúrò ní òkú wa yukhriju al-mayyita tani máa ń yọ alààyè kúrò nínú òkú tani máa ń yọ òkú kúrò nínú alààyè wa yukhriju al-mayyita min al-hayy yudabbiru al tani ń darí lílọ bíbọ̀ àgbáyé bí iṣẹ́ lọ yìí Allah ọlọ́wọ́n bá ní tí wọ́n sọ fún wọn ìwà nàbì tó wọ́n ní Allah tó wà lókè sánmà ni anabi bi Hussein ibn Umran anabi ni ọlọ́mọ ìlú lẹ́sìn ó ní méje anabi ni ibùnà wà ọlọ́kan wà sánmà mẹ́fà yòókù wà lérí ilẹ̀ nínú yàrá wọn tẹ́wọ́n gbéra báyìí tí wọ́n rí tí wọ́n detílẹ̀ tí wọ́n gbọ́ anabi lẹ́bi kaba wa dà o ọ̀dọ́ ta lẹ́ máa kó lọ nínú àwọn méjèèjì ó ní alẹ́ bíi sàmà ó lè yìí ti bẹ́ sánmà ni o ẹ̀yọ́ wọn yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ní afọkùn afẹ́lẹ́ àtẹ̀tẹ̀kùn ọlọ́run ẹ̀ sì bẹ̀rù ọlọ́run ó sì bẹ̀rù ọlọ́run ó sì bẹ̀rù ọlọ́run kọ́ má gbé ẹ̀tọ́ ọlọ́run fún tọ́lọ̀ǹda suratu Yunus aya thirty one wa min anwa'i ridda ẹ̀yọ́ wọn yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìran ìtì máa mú yàn kúrò nínú ẹ̀sìn mudaharatul mushrikin ala al-muslimin kọ́ máa ràn àwọn tí ń ṣe mùsùlùmí lọ́wọ́ lérí islam àbí lérí àwọn mùsùlùmí àwọn ti kúrò nínú pátì wa náà tí pátì kan bá ti ran pátì kan lọ́wọ́ ẹnìkan bẹnu pátì kan ni wọ́n ran pátì míì lọ́wọ́ ó ti kúrò nínú pátì tọ́wọ́ yẹn torí ìràn wọn lọ́wọ́ kí wọ́n lè borí wọ́n fọ lẹ́fílọ́pù wọ́n ní wọ́n fi fi kọ́ ilé ìjọsìn oní ọlọ́run kan náà là ń sìn bá a ṣe ń sìn lọ́sẹ̀ kínní ìlọ́yà tọ̀tọ̀ ọlọ́run kan wọ́n lè ń sìn àwọn ń sìn Allah àwọn ń sìn Jésù àwọn ń sin Allah àwọn ń sin ọya àwọn ń sin Allah àwọn ń sin dọ̀nàkùkù. nínú àdúrà orídà alẹ́sìtìzá olùṣe ìmìdínlá kéèyàn máa fi nǹkan kan sí yẹ̀yẹ́ nínú òfin ọlọ́run bá wa bọ́ọ̀ bá ti ń fi òfin ọlọ́run sí yẹ̀yẹ́ òun fọlọ́run sí yẹ̀yẹ́ nu ẹni tí ń fọlọ́run sí yẹ̀yẹ́ ti kú ní ẹ̀sìn láàfin sọ́ra wa gan-an kúlẹ̀ abilá ìwà ayati àti ìwà rasulihi ọlọ́run bá ní sáwọn àmì mi àtàwọn òjíṣẹ́ mi kuntum tastahzi'un ilé ẹ̀ máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ láàtà àdáyẹ̀rù ẹ̀ ní excuse kọ̀dí kàfárìtún ẹ̀ ti di kẹfẹ́rí ba'da imanikum lẹ́yìn ìgbà tẹ̀ ti ní ìmá yẹ̀yẹ́ lásán pé àkànṣẹ́fẹ́ ni orí ẹlẹ́ha báyìí lọ́ba búẹ́rin ó sì súnà nẹ́bí wa Muhammad orí àwọn èèyàn tó nínú gbàtúkú tó dẹ̀ kọjá gbogbo ẹsẹ̀ ó sì súnà nẹ́bí ni lọ́wọ́ ń bẹ̀rẹ̀ wọ́n náà wò ó máa wulẹ̀ kírun mọ́ ẹni ẹni ẹgbẹ́ òfin sí yẹyẹ ẹni tó mú ẹ̀sìn wà lófin si yẹyẹ ẹ̀yọ́ ari ayẹlẹ chapter nine five sixty five to sixty six haram ni kò ní halali ni ọlọ́wọ́n bá ní ọtí ni kò ní haramu kọ́ haramu ni haramu ni wọ́n pè é gbogbo tó ń wí nì tọ́run rẹ̀ ni kàkà nì ọtí ń kó tọ́lá bá ní èèwọ̀ ni èèwọ̀ náà lọ́gbọ̀dọ̀ pé tọ́lá bá ní ẹ̀tọ́ ni ọgbọ̀dọ̀ pé léwọ̀ nínú àwọn kan tí máa mú yan kó oyún Islam òun náà ní kéèyàn máa pé ìdájọ́ míì tó yàtọ̀ sí ìdájọ́ Quran ó dá lérí ilé Ọlọ́run ju Quran lọ Ọlọ́run dá ayé ó sì mú manual tààfi tó ayé òun ní alukur'an ó sì ní ẹ máa wò kẹ máa fi tọ́ra yín sọ́nà kẹ máa fi ṣeríire kẹ máa fi mọ̀nà wọ́n wá ní òfin táwọn ẹrú Ọlọ́run ọba tí wọ́n gbé kalẹ̀ constitution ló èbó òfin democracy ọ̀dà ju sẹ̀ríà tọ́lọ́run lọ ọlọ́run bá ní wàmà lámúyàkùn bímá ànzálàlá ẹni tí ó bá dájọ́ pẹ̀lú tá a sọ̀kalẹ̀ alukur'an fáwùdà ìkà òmùdí káfírun ó ti di kẹfẹ́rí náà ni ìbò tẹ́ rí tà ń díhun asọ́kàndínní tí wọ́n bá ní democracy gbogbo ara ẹ̀ ká sá democracy ìfẹ́ bí pààyàn níjẹ́ bẹ́ẹ̀ democracy ẹgbẹ́ òkùnkùn ní jẹ́bẹ̀ democracy àbòsí ní jẹ́bẹ̀ democracy kákówó olùpamọ́ ní jẹ́bẹ̀ kátókò yòókù lókè ọ̀run democracy káwa kan máa gbádùn nínú AC káwa kan kí wọ́n máa sọ́fà nínú ooru kẹ́nìkan tó ra jẹ́rẹ́tọ̀ nínú wọn wọ́n máa ṣépèlé ra wọn pé kọjá wọn sùn democracy ìjọba kẹfìrí ní jẹ́bẹ̀ opposite Islam ni ọlọ́run ẹ má mutí kí democracy wí nípa ọtí ó ní mú àwọn wà mọ́tò wọn mú bá islam ni ẹ má ṣe ṣìnà democracy ní àwọn ni ọmọ ṣe àmọ́ kò lo condom tó wá fẹ́ ṣe kò protect ara rẹ̀ islam ó ní tẹ́báyà yà lọ́wọ́ dèdè owó tẹ ẹ̀yà náà ní kẹgbà ẹbẹ̀ ràn án lọ́wọ́ ní kó ló fi jẹ́yàn ẹ má tún dìkú wàhálà rẹ̀ tálíkà níyàwó democracy ní ọgbà interest kọ́dà interest tó gbà gan-an lọ́dún mẹ́wàá ipa rẹ̀ lè má kà. Islam Islam ẹ̀sìn àlàáfíà democracy ni wọ́n ṣe sìn náà àbí sọ̀sọ̀ bẹ́ẹ̀ kọ̀sọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ààrẹ ní wí ọlọ́wọ́n bá ní má bòbí lọ́wọ́ ẹ má jòkó nu yàrá jẹ́ ìbáṣe ìyàwó rẹ kẹtìlẹ̀ kùmárì kẹlẹ́ ń sọ̀rọ̀ kátó wá pé ọwọ́ àbá sọ democracy ni tọ́ba wù ọmọ ṣe sáà má ti kó àrùn sẹ̀ríà ni ẹ má mu sìgá ọyẹ ẹ má mutí democracy ni ẹ má wọn àbí ṣé democracy ò gba tax lọ́wọ́ àwọn ilé ọtí democracy ni ẹni bá lè kọ́lé aṣẹ́wó kalẹ̀ kó kọ́ kalẹ̀ ó free àbí wọ́n lè gbé ẹnìkan tó ṣe lé aṣẹ́wó sí wọ́n lè gbé lọ àjùmọ̀ police station wọ́n ní kí lọ́ọ́ kan ti tẹ̀ mbẹ́ ọ̀pọ̀ báyìí democracy la ṣe kiri ńlá wa ní àwọn ọmọ àdúgbò sì ń lọ ayé wọn bàjẹ́ mbẹ́ wọ́n lọ lè ká àwọn wálé ẹlẹ́mi ò lè bí mama fún tó ti wà lára ẹ̀ àgbákò tó ti ṣe lára ṣìnà kò lè bí mama ọ̀dọ̀ nítorí mi tí ó dọ̀ ọmọ ti bàjẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìdìbò wa àwọn àfọ àwọn sẹ́kù fèmínì sẹ́kù Nasruddin Al-Albani wọ́n ní nígbà tó dé pé ẹ̀rí bi lọ ẹ̀ sì lágbára ẹ̀ wá wẹ́ni rí láàrin àwọn ẹni ibú ẹ̀ wọn láìlà ìdàlá pòlítísà tó bá lẹ́nu kan ṣe pọ́lítísì ládùúgbò yìí tí ń gbalẹ̀ káàkiri báyìí tí ń lọ tí ń bọ̀ kí ni lóko tàwọn tọ̀ ẹ́ ọ̀bùrẹ́là ẹ̀ ìrọ̀ náà wà mẹ́ ìrọ̀ ni wọ́n fẹ́ sàkóso àwọn fáwọn wa ní àwọn òní ẹjọ́ yìí wọn àmọ́ tí wọ́n gbá àwọn méjì kalẹ̀ ẹ wòye tábúrò rẹ kéré ẹ dìbò fún torí àlàáfíà lù ó wà bí àlàáfíà ẹni tí ń darí tẹ́lẹ̀ rẹ̀ bá súrẹ́ẹ̀tì ẹ̀ lálàáfíà nínú ayé yín àti nínú ẹ̀sìn yín tó bá jẹ́ eléré eré kámọ́sọ̀ kan yókù fìtínà ọba yín ọbẹ̀ sí bàbá wa nínú káàdì ńlọ pvc ni àmọ́ wa ńlọ ńlọ pé tó ọlọ́run àdìbò fún democracy o afẹ́ yẹn nìkan ní àwọn aláboyún ni o ọlọ́run sàánú wa àwọn afáàkásì ní lòkúnlé mọ́wùlẹ̀ sí mọ wọlé di tẹwàá ẹni tó mọ fatiwa yìí lẹ́yìn ẹni tó sì mọ fatiwa yìí lẹ́yìn kẹ́nìkan wọn bára wọn jà ẹni tó sì ní ọmọ lọ débi pé ẹ mọ lọ òun náà ní tọgbára lé torí pé ó gbà pé ẹ fẹ́ support democracy indirectly àmọ́ tí wọ́n bá da títì tán yóò rìn bẹ́ẹ̀ tí wọ́n bá fa omi wọlé yóò mú o àbí kò ní mú ẹni tí ń dìbò kádàrá ló yí má bẹ́ẹ̀ làlúrí ni kì í ṣe ń ta mùsùlùmí lè má di ọlọ́nkọ wọlé àánú rẹ̀ kọ́mọ́sá ìṣàánú wa aṣẹ́kù fìdí nìlá kéèyàn máa ṣe ìmídìí nínú ẹ̀sìn ọlọ́run àlìjánná méjì bọ́yọ́ wà ẹja dọ̀hún náà iná ẹ ẹsẹ̀ ìjà dọ̀hún iye méjì nínú tọ́nà sọ pé ń bẹ àwọn àfáà ní odi kò nẹ́sì àgílábàá náà tó wá ń kí ìlábàá náà rẹ̀ tó ń tọ́ba ti jẹ́ mùsùlùmí ọgbà dénú rẹ pátápátá pé sàárè wà ìyà wà ń bẹ iná wà ọlọ́run fi jóyàn àlìjáná wà ọlọ́run kẹyàn ń bẹ tí sètánì bá gbé wá sí ọlẹ́mì àwọn sàhábà wọn lè bá nàbí wọn nígbà míì sètánì ni ń dẹ̀mí àwọn rú nǹkan tó ti dá wọn lójú ó sì tún máa dárò èrò yìí lẹ̀ táwọn bá ní káwọn wí àwọn òkè tí ń bẹ nílùú Mọ̀dínà yìí tọ́ba sílùú àwọn lérí táwọn parẹ́ kò burú látara nǹkan tó wà nínú ẹ̀mí àwọn bó ṣe lágbára tó anabi ní ṣe bí ẹ̀gbọ́n tí ń wí ṣe bẹ́ẹ̀ sọ ṣe bẹ́ẹ̀ sí àdáríkà sọ̀rọ̀ ìwòlè imán imán yìí ọlágbá náà ni ti lé yín kó mọ́sáàsì ni kò sí ní ẹmá kírun ìtọ́ ní ẹmá sẹ̀ ń ṣe lọ ẹ kà pé amantu billahi wa rasuli gbogbo àti ṣètò àbá ti gbé ìròyìnròyìn wa, lérí nǹkan mina sawabiti mina sawabiti dini, mina sawabiti àdìníyà ìkan tó jẹ́ pé ọlọ́run ti làmọ́lẹ̀ tí ṣètọ́ni wọn fọ nínú ìròyìn yìí ó ní amatu billahi wa rasuli mo ti gbà fọlọ́n mo ti gbà fún àyìnbá ọlọ́run sànú ẹni bí aburú yẹn o sì lẹ́sẹ̀ nínú àwọn tí máa mú yẹn kó nínú Islam adáwò li ghayrillah kéèyàn mú tọ́lọ̀ ń dábàá yìí màálù ni èèyàn ni adìẹ ni ọ̀gá ni ẹyẹ ni kó o sì dún fín fín fín kí ló dé àpò ni mo fẹ́ fún ni tọ́wọ́ ńlẹ̀ yìí ni tí rìn bá ti gbà ló fún mi lówó yóò sọ mi yóò sinna fún mi ọ̀wọ́ wa ń pa tọ́lọ̀ ń dá ọ̀wọ́ wa ń pa fún ẹni tí ì sọlọ̀ látara ìbẹ̀rù nkankan àbí òun wà nkankan gbogbo ẹni tí máa ń má kókó lọ bìkan ti mú ewúrẹ́ lọ tí wọ́n ní wọ́n fẹ́ fi bọ́ kíní kan ní àwọn afáàní out of Islam ọlọ́ni fasọ́lé rọ́bíkà ọlọ́wọ́n bá ní máa kírun fọlọ́ wọ́n ní hàr máa pẹ́ran fọlọ́ bọ́ọ̀ bá ti ṣe méjèèjì inna shani'aka wal abtar rí ànábì àwọn tí wọ́n ní òní lẹ́yìn àwọn lẹ́yìn wọn ò ní dáa lẹ́yìn bá ti wọ́n kírun fún nǹkan mi àbí ń pẹ́ran fún nǹkan mi ó ti di kí ni jama ó ti di kèfèrí kọ́lọ́ mọ́sá sọ níbẹ̀ o ẹran léyà ẹran àkọ́mọ ẹran àdáyà maka àwọn ẹran mọ̀fẹ́ jẹ ẹhẹn bismillah wallahu akbar tani bàbá ìpàdé léyà ànábì ò ní minka walaka látọ̀dọ̀ ọwọ́ ọlọ́run ló ti wá o wàlákà ìwọ náà la pa ọ́ fún kọlọ mọsa ìsànù wa nínú tí ma mú yẹn kó ní islam al-isti'anatu bil amwat ká máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú àwọn ọba tí ti kú àbí àwọn tí Kama ń bẹ ká máa pé ìyá mi má sùn bàbá mi má sùn nígbà tí wọ́n ń pe ṣéwù ta ni ṣéwù ń pè tó ń bá ní sọ̀rọ̀ Allah tó ṣe Allah wa ni kò máa pè wọ́n. wàlá àtàdé ọ̀hún ma aláì àhàdá ọlọ́run ẹ má pe nǹkan mímọ́ lọ́wọ́ bọ̀ ẹni má ti pe nǹkan mímọ́ lọ́wọ́ o ti kú lẹ́rú ọlọ́run out of Islam yọ kàn máa ṣẹ̀sìn ọlọ́run nígbà ẹ̀yin ayé o ẹ̀yin ayé o ọ̀fọ̀ <laughs> nílẹ̀ Yorùbá àbá àpọ̀ ọmọ nílẹ̀ yorùbá ẹ̀mọ ìyá wọn sẹ́wọ̀n ó ti há gbogbo ẹ̀ nígbà tí ìyá rẹ̀ ń bẹ̀ ń bọ̀ láti ilé Ifẹ̀ ìyá rẹ̀ ya Ọ̀yọ́ máa ń kó lọ́dọ̀ aláàfin ọ̀yá dọ̀fà sọlá wọn ra wọn ra kátikati are you still Muslim mo ní mùsùlùmí ti máa kọ̀ fọ̀ ọ̀fọ̀ báwo alukurani ń bẹ́lẹ̀ kúlẹ̀ àwọn ọ̀dọ́ àfàlà kùrọ̀bì nọ́ọ̀sì ń bẹ́lẹ̀ kúlẹ̀ wọ̀lọ́ọ̀ ń bẹ́lẹ̀ àwọn àdúrà tánàbì fún wa mẹ́lẹ̀ ọwọ́ àpòfọ̀ torí ohun ẹni àti ìmọ̀ pohùn kọ́mọ kọ́mọ fọhùn kọ́mọ pípe ọlọ́run àbí kọ́mọ fọhùn kọ́mọ pípe èṣù ọlọ́run ní ká mọ̀ pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run bá wa ẹni bá ti ń pe jésù àní jésù olúwa wa sóun lọ́lúwa wa mistake ni wọ́n ṣe aláàlú olúwa wọn ọba tó dá jésù olúwa wọn nídìí bẹ́ẹ̀ mùsùlùmí tó náà bá wá ṣerú ẹ̀ out of islam kọlọmọsá ẹ̀sọ́ níbẹ̀ alimọ̀tàjọ ìbádàlá huwa mọ̀nì kọ́rajà mínà ìsìlámì bí àdìnà wà kàdé ìsìlám gbogbo ohun tí ma ń ba islam yẹn jẹ́ tàǹkà alẹ̀ yìí tẹ́yìn bá ti sẹ̀kán bẹ̀ out of islam àyìnlá kọ́ máa lọ nínú ìjọsìn míì ká máa rí nbẹ̀ kọ́ máa wà sọ́dọ̀ wa rárá àbí kò sì máa wà lára wa náà kájọ́ máa fi rí gbolẹ̀ kò sì sí lára wa lọ́dọ̀ ọlọ́run eléyìí ló borí jù mọ̀nàfíkì nù ọ̀jẹ̀lẹ̀ orò jẹ̀lẹ̀ egungun òfin kalẹ̀ mọ́sálásí lọ́lẹ̀ òfin kalẹ̀ báwọn ìyá lòrò abẹ́yìn lọ́wọ́ àwọn náà sọ pé àwọn náà máa bẹ́ ìwòsàn máa bá tiẹ̀ lọ yọ máa ṣe é ṣe náà ṣe é ṣe yọ مالك الملك ọlọ́wọ́n bá ní ọlá ipò Allah ló ní ẹ máa sọ bẹ́ẹ̀ ipò wọ ọlọ́wọ́n bá ní ọba tó ní gbogbo ọlá tu'til mulka man tasha' ẹni bá wù ọ lọ dá lọ́lá ẹni tí ọba ti wọ òní dá lọ́lá ìbò lápá ọwọ́ lálọ́ lọ́dọ̀ àwọn àgbàjẹ́ mọ́ ọ̀dọ́ ta ni bọ́ọ̀ bá ti wọ inú ẹgbẹ́ awo out of Islam àwọn lẹ́mọ̀ ògbé bàbá ni nìyẹn alájì nìyẹn alájà nìyẹn ẹjọ́ ń da owó ẹyọ lẹ̀ ẹjọ́ ń síngbẹ́rẹ́ ẹjọ́ ń síngbẹ́rẹ́ ẹ̀sọ́gun out of Islam o lè gbára lé Allah kó tó ń gbára lé gbòógì o lè gbára lé Allah kó tó ń gbára lọ́pọ̀lọ́ ọ̀wọ́n lọ lè kógun sínú pólíbáàgì látọjà gègé ọ̀wọ́n arìn ká wọn ní wọ́n lè ra èròjà ni out of Islam bọ́ọ̀bù sẹ̀sìn sẹ̀sìn bó sì sìn jámà ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa. ẹni tó lọ lè jọ́ yẹ àwọn olóòṣà tí wọ́n jọ ń sọdún ìbílẹ̀ OPC kì í ṣe mùsùlùmí o bàbá ni wọn ṣáájú òun fún yín kò nírun kò nírun nítorí òun ẹni tí ò nírun rẹ̀ sílẹ̀ kírun ní lẹ́yìn rẹ̀ ẹni tí ń wọṣẹ́ ẹni tí ń da yẹ̀pẹ̀ lẹ̀ tí ń wọṣẹ́ ẹni tí ń ju nǹkan lẹ̀ ń dọ̀pẹ̀lẹ̀ tó lọ́wọ́ alájẹ́ àwòrán o. ẹni tí ń sòògùn pípé kínní ni àbá ìlónìí ọ̀jẹ́ agbára náà ni wọ́n sì darí ìlú òkè ni bàbá yẹn gbóná bàbá tó fẹ́ sọ ọ́ dolówó wọ́n láàyè olùsìn ni inú owó ló ti lọ lé bá bọ́bá lówó ni bóun bá lóògùn owó ìsìn fọ́mọ rẹ̀ fọ́mọ rẹ̀ ọmọ tamátò kọ́mọ rẹ̀ ọmọ lọ́lú èbó kókó nílé àbẹ̀rẹ̀ wọn ni ilé tó dùn pa wọn bẹ̀ yọ wá gba ten thousand lọ́wọ́ rẹ̀ yọ máa jó bàbá olówó ẹni ọ̀sán yẹn dolówó nù o ìwọ gan lọ fẹ́ sọ dolówó ìwọ tó fẹ́ sọ̀gùn owó lọ́dọ̀ owó tiẹ̀ ní òfìbà sírí tarẹ̀ yóò máa wá pọ̀fọ̀ akíndanidání ẹ lọ lè pe àwọn akíndíndìrín wá o àṣírí ń bẹnu ayé ta lóòrò yìí jama téèyàn bá lọ di Islam ẹ̀ mú tó bá rìn rábaraba tí màláyíká akúbáfẹ́ lè ṣẹ́jú máa la pé wọ́n lásìkò tó ó sì òfò ayé kan tó wà lọ́wọ́ yìí ò ní wà mìíràn tó bá ti lọ ẹlòmíì lókùn tí ń bọ̀ wọ́n ti parí tiẹ̀ nu ọlọ́mọdé àparí bí òṣèdá o ẹ̀yọ́mọ̀ ayé wa nínú ẹ̀sìn Islam ọlọ́ni wa máa káfárá Suleiman ọlọ́ni anabi Suleiman kì í ṣe kèfèrí walakinna shayatina káfárú àwọn èso àlìjánu àwọn ní kèfèrí yu'allimuna an-nasa as-sihra àwọn àlìjánu yẹn ni wọ́n máa ń kọ́ àwọn olóògùn lóògùn Suratul Baqara rọ̀ gbogbo òṣòro ayé rẹ kò síwájú ẹni tó da ọ bí mọ́tò bá bàjẹ́ àpè mẹkáníìkì báṣọ bá ya àpè télọ̀ bílí bá ń jò àpè kápẹ́ńtà bí wáyà ò bá ṣiṣẹ́ nínú ilé mọ́ àpè ẹ̀lẹ́tíríṣà bá ibi nǹkan kan máa ń dàrú nínú ayé rẹ ọba tó da ọ tọrọ òun ló tò síbẹ̀ alikafirun àwọn kèfèrí tọ́lá bùnmí náà rọ̀ṣúlẹ̀ ayẹ̀rẹ̀ tẹ́dà wọ́n ní dìdìde wọ́n ní àwọn fẹ́ lè bá Muhammad sallallahu alayhi wa sallam àwọn fẹ́ kó wọn náà kó nu ẹsẹ̀ wọ́n sì lọ lóòótọ́ àwọn Quraysh nígbà wọn lọ́dọ̀ ànábì wọ́n ní wọn Muhammad ta'budu alihatana sanatan allata wal uzza wa na'budu ilahaka sana kí tó jí a máa ṣe gbogbo ẹ̀ papọ̀ kásìn aláàrẹ fọdún kan àmọ̀ wọn mọ́ṣáláṣí gbogbo wa pẹ̀lú lẹ́kẹ́ ọ̀run wa àtọ́wọ́ yẹn pẹ̀lú gbogbo àwọn oyè tá a ti jẹ́ nínú àwọn oyè a máa wá mọ́sálásí a kírun fọdún kan tiwa náà wá wá bá wa darapọ̀ lọ́dọ̀ tiwa náà fọdún kan ẹ lè wo tafsir ibn kathiri tafsir àwọn àbágbà ẹ ti ń sọ yẹ bá mẹ. anabi ni qala hatta anzura ma ya'ti min 'indi rabbi faja'a al ẹ ṣe sùúrù fún mi díẹ̀ Rasulu sọ fún wọn pé no Rasulu ní ẹ ṣe sùúrù fún mi díẹ̀ mo mọ̀ pé ọ̀dà o àmọ́ mo gbàgbọ́ lọ́wọ́ bá mi ò ní dákẹ́ lé ọ̀rọ̀ yìí pọ̀kọ́ ni jìbìrì ló bá yọ lọ́ọ̀kan ó ní ọ Muhammad ọlọ́run wá ní kí n sọ fún ọ pé kọ́ sọ fún wọn kúlẹ̀ ayọ̀ alkafirun ẹ̀yin kèfèrí o ẹ̀yin aláwọ̀ ẹ̀yin ọlọ́pẹ̀lẹ̀ o káfírùn la àbùdù máa ta àbùdù ìtẹ̀sí èmi ò ní dọ́dọ̀ iláyé o wàlá àrùntùn àbìdù náà máa àbùdù ẹ̀yin ló sì ní sí tèmi wàlá àná àbìdù máa àbàdùn èmi ò ní sí tẹ̀sí láyé wàlá tún abirun nàmà àbẹ̀dẹ̀ ẹ̀yin náà ní sí tèmi a lè sìn ẹ̀sìn náà papọ̀ lakum dinukum Allahu akbar lakum dinukum ẹ máa ṣe ti yín lọ́tọ̀ wọlé ẹdín ẹsẹ tèmi náà á máa ṣe tiwa náà lọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lálọ o lè joyè mọ́sálásí kò tún lè joyè nínú wọn ti múlẹ̀. òdodo islam yẹn ó lè máa kó ń fẹ́rí kalẹ̀ alájí alájí àkó lè wẹgbẹ́ awo ó ti dà á pọ̀ àwọn làákà kùrìsìrì ká tó sùn àwọn a máa fi nǹkan rárá wọn fi rajú ramú ká tó sùn lọ́dọ̀ tí wọ́n ní àwọn làwọn á ka láwùrọ̀ lápọ̀tà ìlàbìlà ọgọ́rùn kan tọ́nà òfin sí yàn tó sàásìtà fúnra láàyè púpọ̀ tó rówó gbígbà tó gbé ó sì jáde báwọn tí wọ́n bá ń wọ́wọ́ àṣejẹ ni wọ́n máa ń ṣe àwọn máa ń lọ mọ́sálásí àwọn máa ń lọ nígbàlẹ̀ àwọn sọdún léyà àti ìdì ọdún àwẹ̀ àwọn sọdún òkun ọdún agẹmọ kí ni mùsùlùmí wọ́n bẹ̀ wọ́n ti làlàsí yín láàrin lakum dinukum waliya din tó o bá ti darapọ̀ mọ́ wọn àbọ̀ wà lọ́dọ̀ wa òun lè gba nǹkan kan lọ́dọ̀ wọn onígbàgbọ́nú agbára ọ̀dọ̀ wọn ni o nílẹ̀ yorùbá àwọn àfa máa wá da méjì papọ̀ yóò máa kírun yóò máa ṣèwáàsí yóò sì máa sọ pé òun fà yín lọ́dọ̀ ọlọ́run òun náà ni ó tún máa ní ẹ̀rí mi lé nígbà wa délé wọn ní ṣe ẹ lágbára pàǹgbá kan odidi pàǹgbá ẹ máa dágbére kí ni wọ́n pè lẹ́kọ̀ọ́ pẹ́pẹ́yẹ kan pẹ́pẹ́yẹ rọ́ọ̀ pẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ ni èèmọ̀ náà pé ń pàǹgbá ọ̀pẹ̀bẹ odidi kan ọ̀gá yìí méje mo wọ́n lọ ṣe we believe that you have Quran yasina bawa sọ́ọ̀tù káfí la wọ́n wà ali moran la wọ́n wà àdúrà anabi tó fi lẹ̀ pẹpẹ anabi pẹpẹ ọ̀rọ̀ anabi la fẹ́ kẹ́ tú jáde kẹ́ fún wa kéèkó sì yẹn dú mọ̀ dàgbọ́ o bàbá ti dàgbọ́ you are out of Islam you are out of Islam ẹ̀yin máa yá wa nínú ẹ̀sìn wa alukufar nígbà wọn ṣe yẹn tán tí wọn gbọ́ yẹn tán wọn ní tó o ti kéde o ó ní kálukú wọn ṣe tẹ lọ́tọ̀ọ̀tọ̀ o wọn tún wáá yin àwọn kan pé ẹ lọ lè bá kí wọn lọ́kà nẹ́bí oṣù yìí jẹ̀má wọn lè kó kúrò nínú Islam wọn máa pressurize wọn náà níbi iṣẹ́ nínú family nínú ẹbí wọn ni ọ̀yọ́ kó ti dá ọkọ̀ jù báyìí lọ kọ̀dá fún náà tó nǹkan o wọ́n wá lè bá nàbí wọn ni àá fún ọ lọ́lá àá fún ọ lọ́ àá fi ọjọba àá fún ọ ní àwọn obìnrin tó dáa tó máa fi gbádùn àní má sọ ntọ́ nsọ mọ́ anabi wa sọ kẹlima kan kẹlima tó ṣẹjá anabi ni wàllá mo fi aláàmì tí mo ń sìn mo fi búra láwùwọ́dà ọ̀ṣàmùsàfì yẹmí ni kẹ́ ẹ lọ lè sọ ọ̀rọ̀ kalẹ̀ bó yẹ kẹ́ ẹ sì gbé sí èjìká mi fi yẹ sáàrì kẹ́ ẹ sọ ọ̀rọ̀ àwọn kalẹ̀ bó yẹ kẹ́ ẹ gbé sí èjìká mi òsì kọ́mọ jómi báyìí kọ́mọ jómi báyìí má taraktu hada amr I will never leave this religion ẹ̀sìn yóò mú ní filẹ̀ láyé láyé ìpinnu nìyẹn jẹ máa ó pinnu inú Islam ìpè ìjọ ẹ̀rín níjọ ẹkún inú sùlámù náà wà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa alimurtad ẹni tá a pè ní ẹni tó ti kó ma tó ti kó nu islam wọ́n ma tana sọ̀rọ̀ àwọn tara kalẹ̀ islam òun lẹ́ni tọ́lọ̀ ní cnc nasara àbí ẹ̀sìn yahudi. alala amalẹ nu ni òun iná lẹ́ni iná káfáàrù min ahalil kitabi ọlọ́mọba náà wọ́n ta fún tíra síwájú yẹn nínú àwọn àwọn wọlé fún tíra síwájú. Jew and Christians ọlọ́wọ́n bá ní wal mushrikin àti àwọn ògbóntarìgì nínú ẹbọ fi nari jahannama ọlọ́wọ́n bá ní ọmọ náà ni wọ́n jahannama sì ní iná tí wọ́n wọ́ khalidina fiha wọ́n pẹ́ńbẹ̀ gbé ẹnìkan ò ní hum sharrul bariyah torí ẹni ibú ni wọ́n aláàlọ́sọ bẹ́ẹ̀ o sharrul bariyya inna alladhina amanu àwọn tó bá ní gbàgbọ́ ní ọlọ́wọ́n bá nínú islam wa amilu salihat tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ ulaika hum khayrul bariyya àwọn lẹ́ni rẹ̀ chapter ninety eight verse six to seven kí lọ́lọ́run ṣe láàrin yẹn jẹ́mọ́ ọlọ́run pín in lọ́tọ̀ọ̀tọ̀ olóòṣà àti gbogbo àwọn tó kù ọlọ́run ti kílẹ̀ àwọn asikin kèfèrí ọlọ́run wa ní àwọn tá a nígbàgbọ́ tá a ń ṣiṣẹ́ rí ó di kílẹ̀ àwọn apá wa ní olùgbàgbọ́ òdodo ọlẹ́ni ibú làwọn ọlẹ́ni eré làwọn bó ọlẹ́ni eré sí wọn ń kó láàrin àwọn ẹni eré tí ń lè jọyìn àwọn ẹni ibú kìí sí ọ̀rọ̀ kìí sí ọ̀rọ̀ ẹ̀fẹ̀ rárá o ọ̀rọ̀ rí dà ó mọ̀ rí dà ti fi dúnìá wal àkhírà ẹni bá wá ṣerú ẹ̀ tọ́ka dìde tó ní salamu aleykum ẹ̀yin ẹjọ mi láti ẹni lọ èmi ò wá mọ́ṣáláṣí máa wo èsì kírun fọlọ́ máa wo òrìṣà ní màálé fèrè kanlẹ̀ fún báyìí sáwọn owó náà jẹ wọn ọlọ́run owó náà èyàn kàdé lọ́kàn ní òun ò jẹ́ Ibrahim wọn o Clinton lòún jẹ́ gbọ́ lórí òun ti kú nínú. No ẹ̀sìn yín lábẹ́ ìjọba ṣẹ̀ríà kálá àwọn alẹ́ kọ́kọ́ fọ́n káàbí lábẹ́ ìjọba ṣẹ̀ríà kìí sí lábẹ́ ìjọba democracy democracy freedom of religion bàbá ò na ọmọ nítorí pé ń ṣẹ̀sìn mí yọ wẹ̀wọ̀n wọn nítorí pé freedom of religion kálukú sin tó bá sí kiri ní tó bá wù lábẹ́ ìjọba ṣẹ̀ríà tí wọ́n ti ṣẹ̀ríà ẹ̀sìn ọlọ́wọ́n ọba ẹni tó bá ti lóhùn sí islamu mọ́ àdìsí ó wà nínú al-Bukhari àdìsí three thousand and seventeen thirty seventeen ẹ̀rọ lè wò ẹgbọ́gbù rẹ̀ mẹ́ ẹ bá nínú fóònù yìí thirty seventeen anabi ni ma ba dala diina ẹni bá change ẹ̀sìn tó lóhùn sí islamu faqtuluhu Allahu akbar faqtuluhu ẹ mú sí yàrá kan ẹni ó tún bá fóde ìjọ mẹ́ta kẹ máa fún ní búrẹ́dì búrẹ́dì kan àfa nìkan máa fún bí ọba ṣe búrẹ́dì ni wọn máa fún lóúnjẹ àmọ́ búrẹ́dì kan wọn lè fọ mẹ́rin lẹ́yìn ìjọ kẹta ẹ máa lọ lè bá ń gbọ́ oṣù islam wa ọlọ́run ò sí mọ́ ìjọ kejì ìjọ kẹta tọ́ba di àṣùbà ìjọ kẹrin ẹ mú jáde faqtuluhu ẹ mú láyé hadithun sahihun hadith tó ní àlàáfíà tí ò sí tọ́ta kó lábẹ́ ìjọba ṣẹ̀ríà kì í wá ṣe bàbá ní ọ̀wá mọ́mì àbí ẹ̀gbọ́n ní òmù àbúrò rẹ̀ tí wọ́n ti mú kọ́ńtò di kó wọ́n mú sínú yàrá yẹn wọ́n kọ́kọ́ gbé lọ ilé ẹjọ́ ṣẹ̀ríà náà àwọn adájọ́ béèrè sí rírì ọ̀dàrú ṣé èdè kó mutí ṣé èdè kó níṣòro ṣé èdè kó wọ́n jẹ́ ń pa tọ́ba nìkan kan ò ṣe ń wọn àlóhùn ò ṣe mọ́ òun ti dọ̀tá yín láti lọ lábẹ́ ìjọba sẹ̀ríà ọlọ́run ọba wa nílùú tán practice sẹ̀ríà ọlọ́run fakutulu anabi ni ẹmu kò láyé why nítorí pé kò wúlò fọlọ́run ọba wọn but káfíìn original kẹfìrí kiriyọ òun free commerce ẹ̀sìn àbígbà tí ọlọ́run sọ ayé àṣẹ onílẹ̀kùn dínukum wọlé yẹ di sọlá ọba ní ẹlẹ́wọ̀n kò lù sọlá ní ẹgbàá wọn kálukú ọmọ ṣẹṣẹ bọ̀dọ̀ lè yàtọ̀ eléyìí kú òun ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé ó ti dìṣòro fún society Islam yẹn gbogbo àṣírí yín tẹ́ tíjọ́ mọ̀ gbogbo ibi ẹ máa ń lọ gbogbo àwọn kàlẹ́ndà yín tẹ́ fẹ́ ṣe lọ́dún gbogbo àwọn sátẹ́jì yín ibi ẹ fẹ́ <laughs> ó ti bọ́ sọ́wọ́ ọ̀tá gbígbà tẹ́ pọ̀tá yín ni tẹ́ bá pa kò sí ní tẹ́ ń ṣe mọ́ àmọ́ bá sí lábẹ́ ìjọba ṣẹ̀ríà bí irú Nàìjíríà báyìí àáfin ilẹ̀ kọlọ̀ lè pàdé tọ̀hún yọọ máa lọ jẹ́jẹ́ rẹ̀ má mú yàn jáde má bá yàn wò lábẹ́ ìjọba Jonathan wò. níta fi sọ àdéhùn yìí ni pé ká lè mọ̀ pé ìkú òní ìsìláàmù ń ṣe àwàdà kú òní ìsìláàmù kú láyé nínú òfin ọlọ́run bọ̀dẹ̀kẹ̀ fèrè tí ń sẹ̀sìn tiẹ̀ tí o bá wájà nasara tí o ní kó wọ́n bí i sínú ẹ̀yìn kó wọ́n máa ṣe tiẹ̀ lọ láì kẹ̀rẹ́ àbìdí àyíjẹ́ yẹn bá wá sínú ẹ̀sìn. ẹ̀yin màá yá mi nínú ẹ̀sìn wa ọba ní ọ̀pàṣẹ ìpè ẹ̀lẹ́pà adájọ́ àgbà pẹ̀lú ìkúnlọ́wọ́ pírẹsidẹ́ǹtì fẹ́ẹ́ pé prọ́sẹ̀sì rẹ̀ ó gùn gan ẹnìkan lè dá ẹsikúùtì òfin yẹn àfi pẹ̀lú ìjọba sẹ̀ríà látòkè lórí jẹ́ pé ẹ̀lẹ́ rọ́mọ sàdọ́ arábíà kan kí wọ́n ní jọ́ọ̀nù ó lè pàdé ẹ̀ láyé ó lè wọ́sọ̀ jọ́ọ̀nù ó lè wọ́sọ̀ ilé ìbò àmọ́ òun gan fún rẹ̀ òun ò bí dákọ́jẹ́ jọ́ọ̀nù sàárè ni ó ti máa lọ lè jọ́ọ̀nù lókun. ọ̀rọ̀ akóòlù ẹ̀sìn pé of course bàbá adáde tèmi gan was not a muslim wọn yẹn ti kàwé bó ṣe jẹ́ ànámà ti kàwé kò dá kankan mọ́ àṣàlá tó ní sáà kọ́gbọ́n kankan yẹn ní ẹ̀sìn. yóò mọ wá wùrà báyìí ọmọ rẹ̀ ó sì máa wọná lọ yóò sì máa rẹ́rìn yóò tó máa so igi yóò tó máa bọ̀ àwọn afá pé tọ aṣọ fún aṣọ fún aṣọ fún aṣọ ní jọ yẹn lòún fẹ́ẹ́ fẹ́ ọlọ́run lẹni tí ò sínú ìsìlámù lè wọná só lè gbà kí ojú ọmọ yẹn àbí na iron ọwọ́ ayájú lẹ́yìn náà ọ̀run lọ́ọ́ lè jó ọwọ́ adẹ́tì ilẹ̀ ń padà bọ̀ wá bẹ́ẹ̀ afẹ́ ìdíbẹ̀ yìí. kọ́lọ́ mọ́sá ìsànú wa ẹ̀yẹ́ màá yá wa nínú ẹ̀sìn wa sẹ́lá àwọn kèfèrí àtàwọn nasara kiriyó àtàwọn kèfèrí hàn án kálukú ọmọ ẹ̀sìn ní o ó ní dọ́dọ̀ wọn ànábì ń bẹ Mákà kèfèrí ń náà ń bẹ kálukú sẹ̀sìn ẹ̀ Madina Yahudi ń bẹ kèfèrí ń bẹ kálukú sẹ̀sìn ẹ̀ jama kálukú sẹ̀sìn rẹ̀ ọlọ́run bá ní la yanhakumullahu anil ladina yuqatilukum fid din ọlọ́run bá ní àwọn tí wọ́n bá yín jà nínú àwọn tí ìṣẹ̀lẹ̀ sí yín wọ́n lam yukhrijukum min diyarikum tí wọn sì lé yín jáde kúrò nínú ilé yín wọn gbógun tì yín à ń tabarò wọn ẹ dáadáa sí wọn baba john ìyá sẹlẹ babaláwo baba ọlọ́pẹ̀lẹ̀ tí ọba ti lóhùn ọba yín jà tí ó sì léyìn gbòòdùn léyìn ẹ má bàjẹ́ o ọlọ́kan sọ bẹ́ẹ̀ o wọ́n tún kù sítú ìrẹ́ yìí ẹ ṣe déédéé pẹ̀lú wọn o ẹ bù wọn gan o sàǹgbà ṣàlàyé òkúkùn ìjáàrí lánàá ìwà àwọn onígbọ̀wọ́ bóyá ń ṣẹ̀ṣẹ̀ àbí kò ṣẹ̀ṣẹ̀ ẹ ṣe dáadáa pẹ̀lú ẹ̀ wọn ní kó gbàsílámù kọ́ ma wá máa bá wọn tí ì ṣe mùsùlùmí jà nítorí pé wọn ò ṣe ṣe irọ́ lákùn dínú kún lọ́lọ́run pẹ̀lú yẹ̀dí ó pè é ní tọba gbọ́ pé ọba sì gbọ́ òfin lẹ̀ àmẹ́ni tó kú ònú ẹ̀sìn wa tọ́fẹ́ lọ lè di ara wọn lábẹ́ ìjọba ṣẹ̀ríà ètò wọn ṣe fọmọṣọ fún yín sẹ̀rí tàbá wá sí lábẹ́ ìjọba sẹ̀rí àwa filẹ̀ yọ wà lọ́lẹ̀ pàdé ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ mà dájọ́ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run sọ ní chapter two verse two seventeen ọlọ́run bá ní wàmà yíyá tẹ́lẹ̀ mẹ́kùn àdínlé ẹni bá pẹ́ ṣètì tó lóun ọ̀sẹ̀ ìsìláàmù mọ́ fayemot ó sì kú lérí ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wọ́n káfíràn ọlọ́run di clear ọlọ́run ní kèfèrí ni fawulaika habitati a'maluhum fid dunya wal akhirah gbogbo tó fọwọ́ rẹ̀ sí láyé lóore gbogbo tó fi sin láwọn ọba kó tó di kèfèrí gbogbo wàhálà tó sinú ẹ̀sìn gbogbo wàhálà tó sinú ayé habitati ọlọ́run ní gbogbo ẹ̀ ti bàjẹ́ wal akhirah èyí tó ṣe sọ́dọ̀ ọlọ́run lọ́run tó lọ́wọ́ ọlọ́lẹ̀ وأولئك أصحاب النار أمانني هم فيها خالدون yóò wọnú nàgbàlì kìyàmà kò ní jáde mọ́ iná ọlọ́run kọjá bẹ́ẹ̀ wọ́n ní kọ́ àrùhà bàáyédùn kọ́ àrùhà bàáyédùn wọ́n gbẹ́ iná bíi kànga tọ́fẹ̀ wọ́n ní tí wọ́n bá ju èèyàn síbẹ̀ ibi tí ó jìn dé tá a bá di ọmọ tuntun bẹ̀ yóò sì máa lọ ọdún kìíní yóò sì máa lọ ọdún kejì yóò sì máa lọ ọdún kẹta yóò sì ń lọ ọdún kẹrin yóò sì ń lọ ọdún karùn títí tí ó fi hewu lérí tí ó fi dàbí eighty years. alo le tẹ́lẹ̀ sí yẹn bí ṣe ń lọ ńlá pẹ̀lú iná ńlá ni o ọba wa sọ kalẹ̀ tá gba lẹ́yìn eighty years yóò ti dàgbà kó tó débẹ̀ kálábàjọ́ ọmọ tuntun síbẹ̀ táwọn afáfisà pẹ̀lú rẹ̀ qa'ruha ba'idun ọwọ́ adákẹ́ ìyàwó ìwà kú lé wà lè wọ̀sùn gánà wálé ọwọ́ ká ọmọ rẹ lọ jọ́ọ̀jì ọwọ́ ya lólè ọ lẹ́yìn mọ́ ẹ̀yìn rẹ ti dà ká má sọ̀rọ̀ kálukú. wọ́n wá sọ pé ti jọ́ APC àbúrò ẹgbẹ́ òdà ń pè OPC òun ṣẹgbẹ́ onípàwọ́ ọwọ́ wòran. chapter two verse two seventeen ẹ ló lè kàn níbẹ̀ ẹ̀yọ́ mi nínú ẹ̀sìn wa amalu mufin islam habitat ọlọ́run nílá yín ní aṣọ́rakítà tí ìlànà mi bá ṣe bọ́ tọba tó mú kan mí ma lọ́dọ̀ àwọn tọ̀hún láyé habatanna amaluka gbogbo sẹ́ẹ̀rí tó ṣe ọlọ́run ti ba gbogbo ẹ̀ jẹ́ wala takunanna minal khasirin ó padà wá bára rẹ̀ láàrin àwọn tó ṣòfò anabi lọ́lọ́ dájú kọ bẹ́ẹ̀ nígbà lọ́lọ́ dájú kọ anabi kí wọ́n á nìwọ́ má mú kan má kan o fi kándù pupa lẹ̀ fáwọn sẹ̀lẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ sàdúrà ọwọ́ atan kándù pupa ọwọ́ ẹ̀jọ̀kọ́ sàárín rẹ̀ wọ́n ní yàrá tí yàrá tí yàrá tí sáwọn máa ń tanná sí abọ́lá làwọn mọ̀júúsí làwọn kò sí nínú ìlànà òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ẹ má bọ́ọ̀rọ̀ ẹni fi lọ́dọ̀ wọn má gbà para má gbà yìí tó fi rárá má gbà yìí tó wẹ̀ má gbà yìí tó fọwọ́ fi wọ́n lẹ̀ pẹ̀lú gbogbo jàǹkáàwọ̀ wọn àdúrà nìkan lágbára tiẹ̀ bọ́ọ̀bá sì níbà kọjá ewé fèrè ewé mangoro bọ́ọ̀bá ní jẹ̀díjẹ̀dí kọjá ewé fèrè agúnmọ́ba ẹ̀tọ́ nìyẹn iye èso ìwọ̀ àwa àti kẹfìrí lájọ ní ṣe ẹni ká tó máa ń fa àwọn ewé yìí ká máa fi ṣoògùn sọ ká máa fi ṣoògùn owó ká máa fi ṣoògùn afẹ́ga àwọn kẹfìrí nìkan wọ́n nìyẹn àdúrà làwọn máa fi yanjú ẹ̀ nígbà náà bí n lọ kẹkẹ́ lọ́kàn ọba àwọn kẹfìrí tí wọ́n fi àwọn ìdá wọn tí wọ́n fi kọ́ igi àràbà kan wọ́n pè ní data and wat data and wat wọ́n ní ij'al lana data and wat kama lahum data and wat ìwọ ànábì kí ló dé tí wọ́n fáwa náà ní agbára kan tí ó jẹ́ igi bí eléyìí náà táwọn náà fi dàtí wa náà kọ́ bẹ́ẹ̀ kó lè bá agbára anabi ni Allahu akbar èsì tá anabi fọdù anabi lọ́lọ́ nkọjá bẹ́ẹ̀ àdúrà kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa sàdúrà táwọn mọ̀láyìkà ọmọ bá yíjà tẹ̀lé rí wọn ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa ẹni bá kú sínú ẹ̀sìn mi yàtọ̀ sí Islam láàyò gásà ẹni wẹ̀ wọ́n láyé sọ́dà àlẹ́ ẹ̀ ní kírun sí la ẹ̀ kàn bá sọ tó kú síbẹ̀ náà ẹ̀ bẹ̀ yí ẹ̀ lè gbin ní kòtò kọ́mọ́ bá wọn. wọ́lá wọ́lá yóò kúbọ̀ fi máa kọ́bìnrin ní mùsùlùmí ẹ̀ ní sin sí sàárè àwọn mùsùlùmí ẹ̀ gbé lọ bí sàárè àwọn yòókù rẹ̀ ẹ̀ ní yóò jòkó ti mùsùlùmí gan. wọ́lá yóò sáwọ́ wájú ẹnìkan ló wọ̀ ọ̀sẹ̀ sí máa

ẹ sì fẹ́ torí ń tẹ́jẹ ẹ sì fẹ́ mọ́kàn nù yín ẹ fẹ́ lè sọ sínú náà àwọn táwọn yìí gbọ́n púpọ̀ jẹ̀mọ́ bàbá kan bẹ lọ́gbà náà bàbá wa ọ̀kan sì tàn wọ́n ó sì wá ó ní òun ò ní kọ́ mọ́sẹ̀ sí ọ kọ́dà àwọn ti sanwó mọ́kà rẹ̀ ọdún ó sì sáré tán arábìnrin sì lọ mọ́kà bó ti darí mọ́kà dé ní ìbá borí mọ́ alájà kí ló dé lọ́ba ní ọkọ òun sọ pé wọ́n ń pe òun nílé ìjọsìn wípé wá ìtọ́jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́mọ̀ wá sílé ìjọsìn táwọn fámìlì yìí ò ní wá sẹ́yìn ló ń darí ẹbí ni àbíyàwó yìí ń darí excuse tó múlẹ̀ náà ìpè ń dojú tì wù ní church ẹni tá a wí ọmọ aláàjì ni aláàjà lòun náà ọ̀pọ̀lọpọ̀ sí mẹ́sìn dáwí náà ọmọ yẹn ò nira rẹ o òun àti bàbá rẹ mùsùlùmí bàbá rẹ bàbá rẹ wá gbìyànjú bàbá rẹ gbìyànjú gbìyànjú gbìyànjú bàbá náà padà wá kú sẹ́ra àwọn méjèèjì ò ní pàdé mọ́ bàbá ńlá lè jẹ́nà bíi dè nílá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run náà sábò wọlé wá síbò arò bẹ́ẹ̀ ọmọ ńlọ́bọ̀ ńlọ́nù ná sẹ́ni tó ńlọ́nù ná àti ẹni tó lálẹ́ jẹ́nà wọn máa ń pàdé bẹ́ẹ̀ nìkan ọba ti ṣe islam nínú ẹbí nínú ọmọ nínú ara bẹ́ẹ̀ nìkan bá ti dákẹ́ nínú yín ẹ̀ tó pàdé má kò síbi tẹ́ ti pàdé ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ni wàlá tó ń kí wọ́n mọ̀ ṣìrì kí ẹ má lajú lẹ̀ ẹ má fún àwọn tí ìṣẹ̀lẹ̀ sì ń ní ọmọ yín obìnrin kábíyèsí ìyàwó àti títí tí wọ́n fi gbà sílámù tó bá gbà sílámù tí wọ́n wala abudu mu'minun ọlọ́wọ́n bá ní ẹni tí ò ní kankan lọ́wọ́ bí ẹrú tọ́bajẹ́ olùgbàdo ọ̀tọ́ tọ́bajẹ́ olùgbàgbọ́ òdodo khairu min mushrikin ọlọ́lá lọ́dọ̀ ọlọ́ọ̀dù ọlẹ́bọ̀ yìí lọ walaw ajabakum ìbá àjẹ owó tó ní àtìlé tó ní àtìkú rẹ̀ ọ̀ ẹ̀ńtáìsì ọjọ́ yìí lójú ulaika yad'una ila an-nar ọlọ́wọ́n bá nítorí àwọn àwọn pèpè sínú náni wallahu yad'u chapter two verse two two one níparí asibabu ridda àwọn àwọn ní àwọn nǹkan àwọn ní máa ń fà á tọ́pọ̀lọpọ̀ àwa tí a jẹ́ mùsùlùmí táàfin máa ń pé àṣẹ̀ṣẹ̀ ìsìláàmù máa pẹ́ sí mí là ń ṣe alákọ̀ọ́kọ́ wọ̀sẹ̀wọ̀sẹ̀tù ṣètọ́ ìdánilérí irú ṣètọ́ tí ọkàn bẹ̀rẹ̀ sí máa ń kúrò ìròyìn sí i lẹ́nu ẹ̀sìn tó ń sin náà láti jọ yìí ọyẹ kó ti dá fún ọyẹ kó ti ṣe báyìí ọyẹ kó ti ṣe báyìí ṣé wọ́n lẹ́sìn ẹ̀sìn ògùn owó ni wọ́n pẹ̀sìn sá tọ́bajẹ́ pé ògùn owó bá lẹ́sìn ṣé àbúrò rẹ̀ rà lówó ọmọ wa tẹni tí wọ́n ń islam ló sì abrahamu bẹ̀rẹ̀ àwọn lówó sọ abàdà àwọn méjèèjì ẹ̀sìn òdìtámì yọ̀ọ̀dà fún kò ní dá fún ọ yọ̀ọ̀mọ̀ wa kó ìròyìn oríṣiríṣi sájà náà ń dá lójú ọ̀sẹ̀lẹ̀ sáwọn sàábà wọ́n sì kúrò ní sàábà wọn sì jẹ́ sàábà mọ́. ọlọ́run sọ nù ayé àgànnù Qur'an al-Karim chapter three verse one seventy six to one seventy seven ọlọ́ba ni wàlá yahzunka alladhina yusari'una fil kufr ọlọ́ba ni má jẹ́ ọgbà ọ̀nà jẹ́ o eré ànábì o ọ̀rọ̀ àwọn kan tí máa sáré lọ ní ìgbàlẹ̀ wọ́n máa sáré lọ́dọ̀ àwọn aláwo wọ́n máa sáré lọ́dọ̀ àwọn kẹfìrí innahum lan yadurru Allaha shay'a wọn ò lè ní ọlọ́run la o kíkú nínú ẹ̀sìn ni kò sí gángan bọ́lọ́hún yuridu Allahu an yaj'ala lahum haddan fil akhirah ọlọ́run ọba ò fẹ́ kí wọ́n jèrè lọ́rùn ni àkọọ́lẹ̀ ẹ̀bú ló ṣẹlẹ̀ mọ́ wọn lérí wala hum adhabun adhim ìyà tó tóbi mẹ́lọ́dọ̀ ọlọ́run ọba tí wọ́n bá fi kú innalladhina ishtaraw al-kufra bil-iman gbogbo àwọn tí wọ́n ra kèfèrí pẹ̀lú iman wọ́n ta iman wọ́n fi ra kèfèrí wọ́n fi silamu lẹ̀ la yadurrullaha shay'a ọlọ́run tó lè pété ọlọ́run ní o ní kankan tí wọ́n ṣe fọlọ́run walahum adhabun alim ìyà tí máa ronú títa ni ń bẹ lọ́dọ̀ ọlọ́run lè wọ́n bọ́mọ rẹ bá gbé àpò ráìsì wá àtẹ̀rànléyà tó ní bàbá ẹ fi gbà ẹ fi ṣẹran ẹ fi ṣẹléyà tí o sì kírun má gbà lọ́wọ́ ẹ o ọ sọ fún ni pé tọ gbé àpò ráìsì ẹ sẹ́yìn mọ́tò rẹ kó o sì gbé àgbò rẹ sẹ́yìn mọ́tò rẹ padà kó wá kú níwájú mi báyìí tó o bá padà sínú ẹ̀sìn yìí àní rẹ bàbá dáadáa nù àmọ́ bàbá oníjẹkújẹ igi tí nǹkan kò yéwu náà tẹ́lẹ̀ àní ọlọ́run kan náà là ń sìn bá a ṣe é sìn ló kí ni lọ́yàtọ̀ọ̀tọ̀ ta ni ó sin lọ́run kan náà àwọn àlùfáà àwọn ọmọdé alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì àlìjáàlù bíi nínú la ẹni tẹ́sí òye tẹ́lẹ̀ náà ní kú mẹ́ ẹni gbàtọ́ wà nírẹ̀sì náà tẹ́lẹ̀ ẹni ó ṣàlàyé kọ̀bùlé ẹni ó ṣàlàyé bàdí ẹni ó ka àdúrà tá máa ń ka àtàwọn fẹ́ wọ ẹni kọ́ kàdó àti àwọn kà tá a bá fẹ́ wọlé ẹ eh, a bá fẹ́ wọlé mọ́sálásí ẹni kọ́ sọ tá a kàkà tó sùn olódo náà ní tẹ́lẹ̀ nínú Islam àyèmọ̀kan ńgbà tí ò rí ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn ulama tó ṣe jẹ́ àwọn ulama àwọn àlùfẹ́sìn wọn ní sẹ́ṣe ìdòkó ọjọ́ jimá ìdòkó ọjọ́ sunday ìdòkó public ẹ̀sọ̀ nínú Ramadan kájà àwọn èèyàn ọmọ ní ẹ̀kọ́ nípa ẹ̀sìn káṣí mọ́sọ̀ọ́ lérí ká máa gbé tíra síwájú ká máa tún tó wà ní ni mùsùlùmí ó sì mọ̀ pé ah eléyìí kọjá táwọn fi ń ṣeré ẹ kàn láwọn èèyàn yọ kàn wá pé òun ọmọ ìmáàmù yọ wà ní dáàdi wọn lọ kọ́ mọ́sálásí ní nineteen seventy two nílùú Ìjẹ̀bú sítórí nìyẹn ọ jẹ́ mùsùlùmí máa ń tiẹ̀ mí ni ọ̀ ẹ̀mí mi ṣe wáyọ̀ gbogbo ẹni mo ní lára wọn ìyá bàbá mi kíní kan ní bàbá yá wọn ẹ wo sítórí ọ̀rọ̀ òye kótó kó ní Ìsìlámù tẹ́lẹ̀ èyí tó wá bonújà yìí ni wọ́n á ní obìnrin ọ̀lẹ́sìn ẹgbẹ́ obìnrin ọ̀lẹ́sìn obìnrin ọ̀lẹ́sìn wọ́n máa khalaqtu al-jinna wal-insa ọlọ́ni àtàjànú àtẹ̀yàn ìdá wọn fún kankan illa liya'budun àbí ká wá sí mi sóbìnrin òsínú yẹn والصائمين والصائمات طبعا على القرآن والحافظين فروج والحافظات هو القرآن المسلمون والمسلمات هو القرآن ما كان لمؤمن ولا مؤمنة ọlọ́run bá ní kọ̀tọ́ fún olùgbàgbọ́ òdodo ọkùnrin àti olùgbàgbọ́ òdodo obìnrin tọ́lọ́run bá ti dájọ́ àbí kó sọ wọ́lẹ̀ ìyàwó ìyàwó Khadija kìnnì obìnrin ìyàwó Aisha kọ́ obìnrin Suratul Nisa kéèyàn bá wọn ọmọ orí rò rí bá wọn àyèmàkà yìí wọn làwọn afa àlàkà kò lẹ kàmá la òdodo mẹlẹ arísìkì wa òsì lọ́wọ́ wọn ọ̀dọ̀ Ọlọ́run arísìkì wa bẹ́ẹ̀ bá ti ń fọ òdodo mọ́lẹ̀ àwọn jàmọ́ ọmọ bẹ̀rù ọlọ́run ò ní ní ṣòro àyíní bẹ̀rù ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ṣòro tí ń tẹ̀lé àdánwò ọlọ́run. lẹ́yìn náà zawadu kàfírí náà wọ̀n kàfírà kálọ̀ lè fẹ́ kiri yóò wálé ká wá pé ẹ mọ lọ́ọ̀fù ẹni bó ṣe wáyé òun náà lọ́ọ̀fù mi ó sì lọ́wọ́ ọ̀sẹ̀ sí ọdún láyà mẹ́nu kùránì ọ tí wọ́n máa ń lọ́mọ́ra wọn wal-muhsanatu min alladhina utul kitab hillul lakum ọlọ́run bá ní àwọn tí wọ́n yẹsà sẹ́wọ́n nú àwọn christians àti jew you can marry them o lè fẹ́ wọn. aya yẹn ó wà ní kùránì chapter five verse five kọ́ jama musulmi ẹ̀yọ́ mọ̀ ya wọ́n ló fèrè tí ò kírun máa ń lé tẹ́ ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lóun ò kí máa tó ní kíní kan lòun máa ṣe ń sìn wọ́n ní ká lé lọ ẹ̀yọ̀ǹda ẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ti fẹ́jọ́ rẹ̀ sún gbogbo àwọn ẹbí àtàrà àtàrà òun ọ̀sán ṣe mọ́nà ni wọ́n nítorí pé yóò kó eré àwọn ọmọ rẹ̀ nulẹ̀ wọ́n ní yọ̀ǹda ẹ̀ bọ́ọ̀bá kú alekabula láwọn náà àmọ́ kó má jẹ́kúrò aláwọ̀ ojoojúmọ́ náà máa kà ní ká máa kà kàn mí náà àdúrà tá a ṣe fún kù ní bá ọ nítorí ọmọ tó fi ilẹ̀ wọ́n ti sọ di kíni wọ́n ti sọ di ẹlẹ́sìn mi. ìgbọ̀tọ̀ ni pé wọ́n fún yín nígbà láàyè ipe èèyàn wà lùkà kò rí ẹni tí ó fẹ́ kò sì fẹ́ máa ṣe sìnà ó sì rí jù àbí kírísítẹ̀n tó mára dúró torí pé kì í sún mọ́nàmọ́ná ó lè fi ṣèyàwó torí kila la fi ní kó fèsì ìyàwó ṣe bí torí kó lè bá pè sẹ́sìn ìwọ tí ẹ̀sìn òye tó ọlọ́lẹ̀ fẹ́ sáde táwọn ọmọ rẹ táwọn ọmọ rẹ tí wọ́n fẹ́ lọ mọ́dásà tó ní fíìmù lọ́wọ́ fẹ́ kí wọ́n wò àwọn ọmọ rẹ fẹ́ lọ hálíkọ̀ ó ní lẹ́sìn lòún fẹ́ kí wọ́n lọ torí òun ní tágẹ́tì àwọn olóyìnbó máa ń sọ wọ́n ní wọ́n ní family the family pray together stay together ìròrí ọkọ àti ìyàwó gbọ́dọ̀ dọ́ra wọn ìyàwó ni máa lọ ọ̀tún kọ́kọ́ máa lọ sí àwọn èèyàn dààmú èyí tó wá ga jù ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá láwọn ń fẹ́ ẹlẹ́sìn mi èyí tá bá wá fẹ́ tán ọpọ́sibù kan sọ̀rọ̀ gangan di kébèrè èyí tó pọ̀ jùlọ wọ́n tẹ̀sẹ̀ rò tó lẹ̀ tọ́ ọmọ tá a ká tabalá jẹ̀ lóru tọ́ ọmọ tá a ká tabalá làkàlà àwọn làkàlà ìyàwó rẹ̀ wá ń sọ pé kọjá káwọn ọlọ́sọ̀dọ̀ pásítọ̀ ìwọ́tọ̀ dá gẹ́gẹ́ mọ̀tẹ́lẹ̀ ní ẹ̀sìn ọwọ́ adébẹ̀ tó wá nítò ẹ kọ́kọ́ gba kẹ́kẹ́ kan sáyé yín náà àwọn sì ní ọgbọ́n wọ́n sì ní ògùn lọ́wọ́ dáadáa tí ń jẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ṣe àwàdà ẹ̀sìn ọ̀pẹ́ méjì ọ̀kan lẹ̀sìn ìnà dínà ìndàláyè islam nínú àwọn tí tọ́mọ fi máa yagbó wọn láti òfin nísẹ̀sì máa tí ó yí padà nìkan mọ olówó ju bàbá rẹ lọ tí bàbá rẹ wájú olórí kòkòrò bírí yìí tó máa sọ lẹ́ẹ̀kan ni yóò gba ara ẹ̀sìn wọlé yóò gbẹ̀rẹ̀ wọlé nítorí ìṣẹ́ yóò sì fọmọ yẹn lẹ̀ yóò máa lẹ̀ máa la anító aṣọ fún sọfún sọfún sọfún ọsọ fún ló ń nínú rẹ̀ nìkẹ́yìn lè gbé ọmọ fún yàn kó bá wọn ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì yẹn máa tọ́wọ́ bá sì mú lọ ẹjọ́ lọ́ni ìwé ẹbí ń bẹ lọ́rùn mi lóòótọ́ ẹ kí wọn ẹ bá wọn jẹun ó ti yé ẹ sì bá bọ̀ wá lé padà rọ̀ lẹ́ tọ́mọdé bá lé ọ̀sẹ̀ kan tẹ́ wá gbé fíìmù fún tọ́mọ ìwò tán yọ kà délé ní ọmọ pé lórúkọ bàbá àwọn lórúkọ kìnìún kan fóun tó jẹun ọ̀sọ́ ọmọ nù nìyẹn ó ti gbádùn aburú tó lọ́wọ́ tó dáhùn fẹ́ràn aburú ga ìwòkú wò gbogbo aburú náà wà lọ́wọ́ wa pé ọlídé ti ń bọ̀ yìí ọ̀dọ̀ wọn kùnú ti fẹ́ lò ọ̀dọ̀ wọn kùnú ti àwọn ọ̀sán ni ń filẹ̀ lé tẹ́wọ́n lọ́lẹ́ ìjọsìn kí wọ́n tilẹ̀ kún mọ́ pé wọ́n ṣe òun mú dání ẹ bá tọ́ ma lọ sọ ẹlòmíì di ẹni tó sòfò ọmọ bóyá torí pé bàbá rẹ kú àbí ìyá ìyá rẹ ẹ àwọn ti dìfọ́sẹ̀ àbí skul tí ń ti ń lọ jìnnà ẹ ọkùnrin kan wà lágége yìí sì ń lọ skul ní Kẹjà kọ́ máa sùn dẹ́ kọ́ máa wálé wíkẹ̀ndì lọ́mọ bá dé ní ọba gbé báyìí nítorí ẹni táwọn ń gbé pẹ̀lú ẹ ìròrí ẹ̀ la máa ní ẹ sọ̀rọ̀ ayé gan kọ́mọ́kàn kúkú jífà ẹni bá kúkú jífà òun náà lẹni tí kò lẹni ṣàdúrà fún kọ̀fọ́ máa ṣe ọmọ ẹlẹ́sìn ilẹ̀ nínú ẹni school primary school secondary school high institution ah, ibi àdáwò parí sínú ká sọ̀rọ̀ wa táwọn ọmọ wa bá ti lọ school ká máa fà wọ́n lẹ́mẹsẹ̀sì lọ́wọ́ ní school ká máa lọ lẹ́wọ̀ wọn láì dágbére láì sọ fún wọn pàǹbọ̀ á lè máa lọ́wọ́ ẹ̀sìn tí wọ́n ń ṣe nínú tí wọ́n sọ yẹn dídàkudà òun náà làwọn ọ̀rẹ́ burúkú tọ́wọ́n ọ̀rẹ́ bá ti ń bá àwọn ẹlẹ́sìn mi rìn tọ́wọ́n ti bá àwọn ni wọ́n pọ̀ yàtọ̀ sí pé wọ́n jẹ́ one school business da wọ́n pọ̀ ó mú ọ lọ́rẹ̀ ayò ọmọ rẹ lọ́wọ́ rẹ nù nínú aburú tó wà ń bẹ nínú sábàbí tí máa ń fà táwọn ẹni máa kó òun lẹ́sìn òun náà ní kéèyàn kó òun níṣòro òun ò bímọ òun ò lówó òun ò nípò òun ò lálàáfíà bọ́ ọ bá débi ọ lọ àwọn tó tòṣì jù ọ lọ́wọ́ bá wọn lẹ̀ àwọn tó rẹ̀ jù ọ lọ́wọ́ bá wọn lẹ̀ wọ́n ti gba kíní wọn ní olúwa wọn àti olùgbàlà wọn láti ogún ọdún sísòro wọn ò tí kú lára wọn kí náà kan ìṣòro pẹ̀lú ẹ̀sìn wọn ọlọ́lọ́wọ́n ọba tó pè lóru tó fèrè kalẹ̀ kátó kásùbà tó ṣe àdúrà tó pè tọ́lọ́wọ́n sì dá ọlọ́run ìdí máa ń sọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bíi kèfèrí àwọn afẹ́sì sì tún fa ńgbà mí ńgbè yẹn lóun ọ̀tá tó sì ní ẹ̀dáhùn ẹ bá mi ṣàdúrà kọ́lọ́ máa ta tí afẹ́sì wọn ń pè sóò agbára àgbò funfun ńlá kan bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó ti gbó dáadáa ìlú ah, wọn wọn ta wọn ní fifty five thousand bọ́bá wọn ní fifty five thousand sí òde la gẹ́gẹ́ kọ́ra bisikíti àti ndomi kọ́kọ́ ta lérí ta mẹ́ta sí òde ló lọ́wọ́ bá wò pé ah, eléyìí gbọ́ náà bá máa gbọ́ táwọn kan máa ní ọ̀fẹ́ mi gbàlà <laughs> ọ̀fẹ́ kọ́ ọ̀rọ̀ ni o yọ gba owó rẹ̀ tí ó pé pérépéré bísínẹ́sì tara ni bọ́ba kọ́kọ́ ti kankan sí ọ ee yọ wá gbà padà àwọn sì gbọ́ngàn wọn lẹ́nìkan ọkàn jálù wọn lọ́nà àbàdàn jọ ni ní àwọn church tó wà mí. nígbà ní arákùnrin yìí sẹ́ darapọ̀ mọ́ wa ni kò sì wá níṣẹ́ lọ́wọ́ tani ó fún sẹ́ ẹnìkan ní òun fún níṣẹ́ tani ó fún nílé ẹnìkan ní màá fún nílé tani ó fún lásọ ẹnìkan ní màá fún lásọ lórúkọ ní jágbàjàgbà tẹ́kọ̀ wí nínú ẹ̀sìn wa níparí tí ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀lẹ́ ni wọn ìrun wákàtí márùn-ún òun ló lówó lójú ìṣẹ́jú ìṣẹ́jú mẹ́wàá lọ́nà márùn-ún ó pé wákàtí kan yẹn ó pé fifty minutes lọ́dọ̀ ní kò fi sìn nínú twenty four hours yóò wá ní ẹbí wákàtí kan náà ní ẹ̀ka lọ́sẹ̀sẹ̀ nìyẹn ọ̀lẹ́ ní mẹ́lòmíì kú yóò wá tara ọ̀lẹ́ ní yóò lè wọ ní ọlọ́run àbí àwẹ̀ Ramadan àbí sàrà sàrà sàrà sàdákà káwọn sì jó káwọn dìde mílíọ̀nù wọ́n ti fẹ́ fún òsà lówó owó ẹyọ ní ma fún òsà wọn owó ẹyọ ní ma gbà kẹgbà káàṣì èyí tó wá parí gbogbo ẹ̀ òun náà ní àgbáńlá ayé òyìnbó Amẹ́ríkà ló sì ní ìdí wọn wọ́n pe kíní kan ní globalization kí gbogbo ayé orí bákan náà wọ́dù làwùjá fúru lẹ́kẹ̀mà káfàrú ọlọ́wọ́n bá ní àwọn òyìnbó àwọn kèfèrí wọ́n fẹ́ kẹ́yìn náà di kèfèrí báwọn ṣe jẹ́ kèfèrí fatakun náà sáwà kẹ́lẹ́ bá dàbà kan náà wọ́n gbé kalẹ̀ lófin lágbàńlá ayé pé bákan ló yẹ kí gbogbo dọ̀rọ̀ rí náà bọ́bá sì dọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀dí kanìkú sí tó wù wọ́n kó àwọn free thinkers jáde kọ̀sọ́lọ́ ń bẹ àwọn ní àwọn jọ́ máa pèpè sínú mẹ́ta lọ́kan wọ́n wá fi owó sponsor wọn lérí lórí internet lérí television lérí satellite lórí tó tọ́pọ̀ rẹ bá dòkó nulẹ̀ báyìí tọ́ ọ bá tètè sọ fún pé sórí yìí ti ń pariwo ìwọ ní ń pa o ọyá pa kórikórì má lọ lè kàwé rẹ lásùbà jàmbá mùsùlùmí àfọ àkàndé yóò pé. Allahu Rabbul Alamin inna alhamdulillah nahmadu wa nasta'inu yóò lọ sẹ́jú márùn wọ́n bá dọ̀tá ẹnìkan ní gbogbo gbogbo ifá Ọ̀rúnmìlà ìṣẹ́jú márùn ọ̀pọ̀ ìyẹn lórúkọ Jésù lọ́wọ́ wa tọ́wọ́ ní tọ́wọ́ ní àwọn ìṣẹ̀ṣẹ̀ tẹ́ fílẹ̀ tẹ́ sí mọ́ àwọn ìrúbọ tẹ́ sí mọ́ tó jẹ́ kí ìlú orí dáadáa tọ́wọ́ ní torí pé ìgbà Jésù bó ṣe tọ́ ló jẹ́ ká ayé yóò dáadáa ní kọ́ńtù òfin tó àbáwò ni yóò ní alhamdulillah nàmọ́dún wa nàstàkínú hù ẹ̀já gbà wà fọlọ́ ká mú òfin ṣẹ̀rí àṣẹ ibẹ̀ ni káyọ̀ tó wà èwo ni wọ́n fẹ́ gbọ́ láwùjọ kan náà àbíkọ́ ọmọ chẹ́kì bírèdì ọmọ lójúmọ́ tọ́ba fẹ́ jèrè ọmọ lọ́wọ́ abdullahi allah subhanahu wa ta'ala allahumma arina alhaqa haqa ọlọ́run kó fi òdodo hàn gbogbo wa àwa tá ń gbọ́ àtàwa tá ń sọ wọ̀rọ̀sùkùnà kọlọ̀ jáde tẹ̀lé wà arinal bátìlà bátìlà kọlọ̀ fi àná wa wà sùkùnà tìǹbà kọlọ̀ jáde jìnnà sí. assalamu wa rahmatullahi wa barakatuh.